الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له امام امام يصدق ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد ara ọpẹ́ fún Ọlọ́run ọba tó láre ga Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí àwọn míràn ní ọpẹ́ nípa Ọlọ́run tó jẹ́ káwọn ọmọ ẹ̀sìn Islam síwájú káwọn tó máa wọn mùsùlùmí torí pé tó bá ṣe pé mùsùlùmí lè yàn máa kéèyàn tó mẹ̀sìn islam ó súnmọ́ kẹ́sìn islam ọmọ wù yàn sí torí pé ẹ̀sìn islam ó dá dúró lọ́tọ̀ ìwà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ayé òde òní dá dúró lọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni kéèyàn máa dúpẹ́ fọlọ́run tó jẹ́ kéèyàn ọmọ tí ń jẹ́ súnà tó jẹ́ kéèyàn ọmọ tí ń jẹ́ sàlàfíyà kéèyàn tó máa ma àwọn tí ń fira wọn ọlọ́run ti kọ́kọ́ sàánú èèyàn ó ti jẹ́ kí èèyàn mọ kí ní jẹ́ sàlàfíà yẹn tẹ̀tẹ̀ wàláhì tí èyí bá ṣe wípé èèyàn ti máa ti ń jẹ́ sàlàfíà ni kó tó máa máa wọn ti fira wọn ti sínú sàlàfíà ó súnmọ́ kéèyàn ní tó ń bá jọ sàlàfíà kó mọ̀ sálọ. dèpò kéèyàn àfira rẹ̀ ti sínú sàlàfíà àdánwò ni ọlọ́run kọ́ mọ́ sí ládàn tó fẹ́ ní kọ̀ọ̀kan ẹ dákun hadith tí mo fẹ́ kà hadith three nine three àwọn tó ń tíra àti nígbà kúrò jù tó dáa yẹn kọ́ jẹ́ àwọn tíra sí i káwọ́. Yeah, I do. So, hadith is حديث 393 three ninety nọ́mbà ní kẹwò so a máa fi three nineteen. yẹn là á lọ síbi three eight six torí three ninety yẹn ẹsẹ̀ rẹ̀ rọ. ẹsẹ̀ rẹ̀ rọ ilé ẹja lọ wo. sátírì báàbù ok Tá, direito. naam hadithu three eight six báàbù láyà sùlùḥùl kẹ́dìbù àtìrí báàbù tí ń sọ fún wa wípé irọ́ pípa ọ̀dà irọ́ pípa kò sí kíni o ọ̀dà kìí ṣe wa mùsùlùmí kìí ṣe wa ọmọlábí kẹ́ẹ̀ kìí ṣe wa ọmọlúàbí ká tó wá sọ wípé ìwà ẹni tí ń ṣẹ̀sìn irọ́ pípa kìí ṣe wa ọmọlúàbí ọmọlúàbí gan tí ò lẹ́sìn kò jọ̀rọ̀ máa parọ́ ká tó wá ní pé ẹni tí ń fira rẹ̀ ti ṣẹ̀sìn débi wípé yóò aburú débi kí èèyàn wò wípé ara àpilẹ̀ kan ní ẹ̀sìn ní irọ́ pípa kí èèyàn máa parọ́ kó tó máa fi wà lọ́ọ̀yì tì èmi ò rírú rẹ̀ rí omi ọmọ mo bá rírì kan kí ni nǹkan tí ó fi yàn lọ́kànbalẹ̀ tó bẹ́ẹ̀ kí ni tí yàn sọ pé yàn ń sọ àbí ọmọ mo kan ọ̀tọ̀ ní tẹ́yìn gbọ́ yìí nù ọ̀tọ̀ ní tẹ́mi ń sọ ṣé dèmí ló fi sọ ni mùsùlùmí máa ń sọ̀rọ̀ táwọn èèyàn gbà yìí wọ́n gbọ́ yìí nítorí bá sì sọ làwọn èèyàn mọ̀ ni wọ́n lò kì í ṣe wípé kó máa ní wípé tí mò ń sọ ṣùgbọ́n tẹ́ ẹ wí ni àyìn tí mo gbà lérò kọ́ ọ̀hún wọn sọ pé ká lọ mọ tún gbà èèyàn wò téèyàn bá ń bá wọn sọ àwọn èèyàn sọ̀rọ̀ ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tí wọ́n gbọ́ yé má torí pé ọ fẹ́ parọ́ kọ́ ọmọ sásìbí pọ̀ ń sọ̀rọ̀ táwọn èèyàn gbọ́ yé ọlọ́run ní sèmi àti yín ló kù rọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní alaykum bis-sidq ẹ máa sòótọ́ mùsùlùmí máa sòótọ́ ni níbi ibikíbi tó bá bára rẹ̀ òótọ́ ni máa ń sọ. So. bóyá nígbà tára jẹ tàbí nígbà tára ní bóyá ọbọ sínú tó dùn sínú tí ò dùn mùsùlùmí gidi kí ni máa ń ṣe o tòótọ́ ni máa sọ kì í máa parọ́ ẹ dákun ẹ jẹ́ ń mi. kọ bọ́ sí kí sì àwa mùsùlùmí ẹ máa wọ nígbà tí àwọn kèfèrí Abu mùsùlùmí hadith yẹn náà ń bì náà nígbà tí ọ̀rọ̀ dáwà níbà Muhammad sallallahu alayhi wa sallam tó dọ́dọ̀ ọ̀ ìrọ́kìn ó wá ní ẹlọ́pẹ̀ tán náà ẹbí ẹ̀ wá àbínú àwọn èèyàn rẹ̀ wọ́n wá lọ pé wá Abu Sufyan ni wọ́n wá pè Abu Sufyan di oyè wa wípé nígbà náà kìí ṣe mùsùlùmí o ṣùgbọ́n òun wò pé wọn ò gbọdọ̀ kánú òun mọ́ bíi kó máa parọ́ bíbẹ́ ẹ̀kọ́ òun bá máa parọ́ máa nígbà Muhammad ṣùgbọ́n rú òun bó ṣe jẹ́ pé kèfèrí lòun wọn ò gbọdọ̀ kárọ́ mọ́rú òun lọ́wọ́ ìdí nìyẹn tó wọn ò fi parọ́ máa nígbà Muhammad ẹ wá máa wò nínú ìbéèrè tí wọ́n wá bí náà ọ̀rọ̀ pé sànẹ́bí máa parọ́ náà wà mẹ́. títí máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àbí gbàdúrà títí ń bá yín ṣe ó ti pa àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn rí ó ní kì í parọ́ o. àti kì í bá ti parọ́ níbi àjọṣepọ̀ ẹ̀yìn àyàn láàrin ara yín eléyìí ò lè parọ́ mọ́ lọ́hùn. ẹni tí ó ti lè parọ́ fẹ́ dán ọlọ́hùn kò ní lè parọ́ mọ́ lọ́hùn kò lè láyà tó tó báyìí. ẹni mo yára mi ta jọ àbí ẹ di mú dáadáa gbogbo ẹni tó bá ti lè pariwo parọ́ fi hadith innas níbi ọ̀rọ̀ tí ń bá àwọn ènìyàn sọ yìí nítorí wọ́n parọ́ mẹ́sìn yọ parọ́ wọn lọ. ní tó bá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ irọ́ irọ́ irọ́ irọ́ jẹ́ kí n tí ó sọ lẹ́yìn ní kí n tí mo gbà lérò kọ. tàbí kankọ́ tàbí jẹ́yìn gbọ́ tàbí yóò padà wá hàn sí pé irọ́ lélẹ̀ tó yẹ pé láyà ṣe àyè kò sí sí ẹ lọ́mọ pé mi eléyàn tí bá ń yín sọ tó jẹ́sìn irọ́ àpèmọ́ra arọ ni ó máa pè fún yín ntí ó jẹ nínú ẹ̀sìn ni ó pera rẹ ẹ ṣe ẹ sì pé irun tí ń pè yín sí irú dáwà tó bá lóun gbé lọ́wọ́ ẹ wò pé irú dáwà bí ó yẹ kéèyàn wòye sí dáadáa irọ́ yìí sì wà mùsùlùmí débi pé yóò wá jẹ́ wà ni wọ́n ń parọ́ o ẹ wà dánwò yorùbá bẹ wá ti sọ tipẹ́tipẹ́ pé ẹnikẹ́ni tó bá ti fẹ́ jogún kógún kí náà ní yóò ṣe lọ́pọ̀ àtàkì tán ọlọ́run bó sànú èmi àti yín o àlẹ́ka àlẹ́kùn bíi sẹ́ǹkọ̀ ẹ mójútó mímọ sòdodo dáadáa ẹ̀yin mùsùlùmí ẹja mọ sòdodo fàyín náà sẹ́ǹkọ̀ yahadi ilal bir gbogbo ẹni tó bá jó lóòótọ́ láyé ẹ lọ wò dáadáa ìwà àwọn ọ̀dà ìwà àwọn ọ̀dà torí pé ẹni ó bá ti wùwàkuwà kò ní fẹ́ jẹ́ wọ́n ka mọ́ òun lọ́wọ́ kò ní fẹ́ já yóò mọ̀ yóò padà ní ìdíkọ́ parọ́ ṣùgbọ́n ẹni tí ó bá ti jólóòtọ́ tó mọ̀ pé òun ò ní parọ́ dandan ni ìwà rẹ̀ ó dà torí tí ó ṣe tí ó ní ìdíkọ́ parọ́ kó tó justify rẹ̀ kò ní ṣe ẹjá sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ pípa ẹjá jólóòtọ́ òótọ́ lọ́lọ́wọ́n bá fi ròyìn àwọn èèyàn dáadáa. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì máa wà pẹ̀lú àwọn olóòótọ́ òótọ́ pàtàkì o kìí ṣe ẹ̀tàn lòtítọ́ kìí ṣe ẹ̀tàn ẹ̀tàn ti pọ̀jù ní ayé tá a wáyé. náà anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa innal birra yahdi ila al-janna téèyàn bá ń ṣe dáadáa látara àpójọ lóòótọ́ tí ń hùwà rere tí ń ṣe dáadáa ọ̀rọ̀ rẹ̀ àlìjánà ni ó padà já sí ọlọ́run kọ́mọ́sí àlìjánà léèwé mi àti yín ó sì fi wá ṣe kòńgẹ́ dáadáa wa inna ar-rajula yasduqu hatta yuktaba inda Allahi siddiqa ẹlẹ́mi ọ̀wá gbìyànjú gbogbo ìgbà tó bá fẹ́ sọ̀rọ̀ yóò rí pòótọ́ lòún sọ yataharra sidqa òdodo ni ó mọ̀ gbìyànjú ké ara yìí ní parọ́ yìnyín parọ́ ẹ̀yin ọmọ yá mẹ́sẹ̀ jáde mu torí àṣẹ ní kò mú njì téèyàn bá máa ń sọ òdodo dáadáa ọlọ́wọ́n bó láàyàn ó lè lọ ó lè dàbí ẹni pé kí ni ṣùgbọ́n òdodo rẹ ọlọ́wọ́n bó lò láti là ọ́ ọlọ́wọ́n kọ́ wa láyé tó bẹ̀rẹ̀ kọ́ làwọn lọ́wọ́ àwọn òpùrọ̀ kọ́ mọ́sàwá náà ló kùrọ̀ ọlọ́wọ́n kọ́ sí wa lò lóòótọ́ tóòótọ́ ó yè tóòótọ́ ó gbè ọlọ́wọ́n kọ́ fi wá ṣe kọ́ńgẹ́ dáadáa ọmọ ẹ̀dẹ́ mi yọ gbìyànjú ọmọ sòótọ́ gbogbo alámàrí rẹ̀ kò ní parọ́ wọn ó sì padà kọ́ọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé lágbájá yìí olóòótọ́ ni olóòótọ́ ni ẹ̀yin mọ̀ ya mi tá à ń jọjọ́ mbẹ́mbẹ́ ẹ dákun ẹ jẹ́ ajé ambassadọ̀ fi dà fún sàlàfíà ambassadọ̀ sàlàfíà irọ́ pípa eléyìí tó burú jù láyé nínú nǹkan tá à ń rìn òní wípé ó wá ń dàbí ẹni wípé ntẹ̀yàn fi máa ń jẹ́ sàlàfí ni kó jálá ìmọ̀ kan ẹ wà dánwò níta sáfún nínú hizbiya ni àgbẹ̀ hizbiya yìí orí àyèmọ̀ kan ló jókòó lé tọ́rọ́jọ́ orí la fi máa ń má síwájú kìí sì mà wàlá kẹ̀bí ọ̀rọ̀ fil ilmi illa man kabbarahu al ilm ọ̀sẹ̀ yá àgbàlagbà ń bí ìmọ̀ ìmọ̀ ní máa ń sọ̀yàn dàgbà ṣùgbọ́n hizbiya àwọn tó bá jó ní hizbiya ẹ bá mọ́ ọmọ yẹn sọ́dọ̀ àwọn sọ fún ayé pé àwọn ẹ̀dá ti wà ní àwọn akọ́kọ́ ní àwọn ṣúrọ́ àwọn àgbàlagbà ní ẹ̀mẹ́mẹ́ àwọn mí ó ní àwọn elders ọ̀rọ̀ àwọn elders náà ti wá wọnú sàlàfíà náà tẹ́nìkan bá sọ̀rọ̀ tí òbẹ́ sì mú tẹ́ bá sọ nǹkan mi wọ́n lè rà àgbàlagbà fún un tẹ́gbàlagbà náà wàá rà nàbì fi ni sallallahu alaihi wasallam àbọ̀rẹ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá fi ẹ̀sìn ọlọ́wọ́n ṣáájú ojú ẹnikẹ́ni lọ ẹja sọ̀rọ̀ àwa dáadáa ká lè sọ̀rọ̀ dáadáa ká sọ̀rọ̀ dáadáa mọ́ lọ́dún òkúrọ̀ lọ́ba ti mọ̀ kó kúrọ́ ni ẹ dákun ẹ̀kọ́ kí lọ fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ yọ parọ́ fún ọ níbi ẹ̀kọ́ tó fẹ́ kọ́ torí ẹ̀kọ́ ìmọ̀ tí ò sí lọ́dọ̀ rẹ̀ yóò ní bẹ́ lọ́dọ̀ òun ẹ̀ máa bọ̀ ọ̀ọ́dọ̀ọ̀dọ̀ rẹ̀ ẹni ọba kú ju ní lọ ó lé ju nínú bẹ́ẹ̀ bá bí mo ti gbé tí a nìsín mo ti attend lecture nìkan rí tó yẹ yí pé tíra sàlàfíà ló gbé síwájú ọ̀rọ̀ ọkọ̀ wá rí jù nìsín sọ tíra sàlàfíà ló gbé wájú kó mi ṣe alukọ̀ fáwọn èèyàn níṣì ń pa àwọn èèyàn ní àkéde àkọ̀wárí jù láti bẹ̀. kíra ló sì síwájú tí ń ṣe káàkiri kọ̀ọ̀kan kankan nínú tó wà ń bẹ̀ ní ti ń bẹ lórí rẹ̀ ní sọ́fà wọn. ẹja sọ̀rọ̀ dáadáa inna hadha al-ilma dinun ìmọ̀ gan tí yàn fẹ́ kọ́ ẹ̀sìn ni fanzuru amman ta'khuduna dinakum ẹja sọ̀rọ̀ dáadáa àwọn mímọ̀ ta'khuduna dinakum ẹ sọ̀rọ̀ dáadáa ẹ̀sìn yín lọ́dọ̀ rẹ̀ gbígbẹ́ tí yẹn bá lọ kọ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ ó lọ gba ẹ̀sìn ni ń bá jókòó rọ wà lọ́yọ̀ ọmọ náà mọ̀ pàrọ̀ bá jẹ́ bí àwọn àwa bí yẹn náà yóò ta fọmọ tó bá àbòsí ta fọmọ tó bá ní àwọn ọmọ gbogbo téèyàn bá ṣe kọ́ ẹ̀kọ́ èèyàn tó bá yanjú ó ní bùkátà sí wípé àwọn èèyàn lọ bì kan wọ̀ wọ́dọ̀ rẹ̀ táwọn èèyàn bá ní nǹkan tí wọ́n fẹ́ wá gbà lọ́dọ̀ rẹ̀ wọ́n wà kò ní ìdíkọ́ ọparọ́ kó ló níṣàdà tó ní kó lọ jáde ibi tó ti jáde ibi tó ṣe kọ́ ló ṣe kálíkọ̀ tó lọ kọ́ lọ lọ tàbí kọ́ lọ alíkọ̀ ọ̀rọ̀ ẹja akẹ́kọ̀ọ́ tó yanjú àwọn tí wọ́n ní mà nínú àwọn àgbà afáà míì tí wọ́n ń bẹ láyé tẹ́kítì wa ìbájókòó síwájú wọn lógún ọdún èyí ó tún máa kẹ́kọ̀ọ́ lọ ní ẹlòmíín bẹ́ẹ̀ nu ẹnìkan kan ọmọ wọn sọwádìí ṣe ọlọ́run bá tí wọ́n ń ṣe lọ́wọ́ ni téèyàn bá ti wá ṣòro káàkiri mo fẹ́ gbajú ẹ̀mí mo fẹ́ jáyé orí yóò padà máa parọ́ torí ní tí ò ṣe tiẹ̀ yóò pe ní tiẹ̀ ẹja sọ ara wa dáadáa pàápàá lẹ́dẹ̀ wa ẹja sọ̀ra dáadáa ẹ̀dẹ̀ ní ìsìn ó ti dìlú ẹlẹ́gẹ́ wàláhì ẹ̀dẹ̀ ti dìlú ẹlẹ́gẹ́ omi aburú ọlọ́run bò ní jó gbẹ́ni kọ̀ọ̀kan wà lọ. alẹ́ bá Muhammad sallallahu alaihi wọ́n ní wá yá kúmọ̀ ìkẹ́sì ẹ sọ́ra fúnra pípa ẹ má yóò kúrọ́ fàyín alikẹ́sì bá ọ̀rọ̀ téèyàn bá ti máa ń parọ́ pò kí ìlú jẹ ẹ̀mí ó le kò sẹ́ ẹ lè bá kankan kó gbọ́ ẹ̀mí ó le ni iná lójú ọ̀rọ̀ láti máa parọ́ rọ́ pa yóò máa fi rọ́ báyìí ni yóò máa jẹ́ rọrùn owó ṣùgbọ́n tọ́jọ́ ọlọ́kàn líle kó má kó wọn pàdé ọlọ́run ọba lọ́jọ́ kan kó má kó wọn pàdé ọlọ́run ọba tó la rẹ̀ ga lọ́jọ́ kan gbogbo ilé tí wọ́n bá fi tọ́ ọmọ ìrì ní òwò gbogbo aburú téèyàn bá hun tó bá ṣe látara arọ nítorí kó àtìfò láti bẹ̀ kò ní dáa fún láyé kò ní dáa fún wájú ọlọ kọsọ́ni wọn tó dá sí àfi tó bá túbá ṣùgbọ́n ẹlòmíín ṣe ṣe ṣe tẹ́tù máa bẹ lọ́ngàn pọ́lọ́ mọ́jọ́ wọn túbá torí kí wọ́n lè bàjẹ́ àkọ́lọ́ fi wọ́n sàrí kọ́gbọ́n fáwọn ẹlòmíì tó yàtọ̀ sí wọn. ẹja sọ̀rọ̀ dáadáa ọlọ́run ní fi àjẹ nìkan kan nù wá. fàyínà lìkẹ́tù ayáhadí ilẹ̀ àlìfojò irọ́ pípa ìmọ̀ sọ̀yàn dípò kí ni o. gbogbo nǹkan tí ọ̀dà bá kò ní jọyàn lójú. ìwà tí èsì wàá mùsùlùmí èèyàn gẹ́gẹ́ ó sọ di yóò islamize ìwà burúkú yóò tún sọ aláfiyà aláìṣẹ̀ kí sára fi bó ti yẹ ká máa ṣe nu yóò wà lọ máyà tí ọmọ tó wọn rẹ wá wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan lókè yìí tí wọ́n wá ń ṣe ìwọ bàbá òkúrọ̀ yìí nǹkan wal-ithmu ma haka fi sadrika wa karihta an yattali 'alayhi an-nas ẹ̀ṣẹ̀ ní tẹ́mi tiẹ̀ náà túrò sí tọ́wọ́ fẹ́ káwọn èèyàn ká ọmọ bẹ́ẹ̀ nítorí máa ṣe ń kọ̀rọ̀ tó máa dé gbangba tó máa ní mi ò sí bẹ́ẹ̀ kí ló ń ṣe fún tó máa lọ́ọ́ máa sí ó sì máa ṣe ń kọ̀rọ̀ ọlọ́wọ́n bá máa kó máa sí tó dá ọ àwọn èèyàn gan tó máa pọ̀ mọ̀ sí kí wá ló dé tó wà dé gbangba tó lọ mọ̀ sí ọ mọ̀ sí gbangba ó sì mọ̀ sí ń kọ̀rọ̀ ọ mọ̀ sí kí ló dé téèyàn máa ṣe ń tí mi yìí sọ kí mo mọ̀ sí tẹ́kí njọ́ tọ́ bá wà hàn kí mo mọ̀ sí wàá máa fún yìí mọ̀ sí mi interpretation nítorí mo ọmọ fẹ́ẹ́ jáwọn èèyàn ọmọ pọ̀ mọ̀ sí wọn náà mọ̀ pèsè ẹbí ló ń ṣe òun sì gbẹ̀sán rẹ̀ wájú ọlọ́run ọlọ́run bọ́ fún ọ lẹ́sùn wàá yín nàlẹ́ kẹ́lẹ́ bá yọ hajj ilẹ̀ ìfojò ẹni tí bá ti máa parọ́ pọ̀ kí wọ́n máa ń jẹ lẹ́yìn tó bá ti yọ kúrọ́ yẹra fún ẹni tí ọba tọ́ ọba ti lè fọkàn balẹ̀ sí níbi àjọṣepọ̀ láàrin ìwà àti ẹ̀ tí ó parọ́ fún ọ tí ó ní lọ́rùn owó lọ́mọ pé ń tọ̀ ọ̀hún tọ́rọ̀ ẹ̀sìn bá di wa àti ẹ̀ papọ̀ yóò jàǹbá rẹ̀ mi ẹ̀sìn níbi bá ti ń jàǹbá rẹ̀ níbi aláàmọ̀rí ilé ayé yóò jàǹbá rẹ̀ mi ọ̀rọ̀ ẹ̀sìn má fa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ lóní jàǹbá lọ́wọ́ lé òkùrọ̀ lọ́wọ́ ọlọ́run ní sèmi àti yín ló kùrọ̀ pa wàlífojúro yahdi ìlànà yíyapò kí kò síbi tí ó darí ìrìnàṣẹ́jú náà ọlọ́run ọ̀bà lọ́wọ́ iná ni o ẹ lọ wẹ̀ sán irọ́ pípa ẹ lọ wẹ̀ sán àwọn òkúrọ́ àná ibi tọrọ wọn já sí lójú ìgbà sọmọ ẹdẹ ènìyàn bá ti fẹ́ máa dá sí nǹkan tí ọkàn yọ parọ́ yàrá bíi ní ìdálámù tẹsítẹ́hì fásitì máa ṣe tó o bá ti ní gbogbo tó bá ti wọ̀ ọ́ ni wọ́n máa ṣe ojú òkú tì tọ́ba tọ́jà kí á máa jẹ́ kálukú ọmọ ní tèmi tó mi lẹ́rù mọ́ dìkú bá àti ẹ̀yìn sọ̀ńtọ̀ kí ìṣẹ̀ṣẹ̀ pé rúùyàn láàsọ̀ bọ́ kálukú ní ọmọ kí tòun tóun lẹ́rù kí ló dé títí kálukú ò tó lẹ́rù láyé náà aleikum máa ń fúnṣakùn láyà dúró kó máa ń dọ́là ìlà àtàdá yìí tún tẹ́yìn bá ti mọ̀nà ẹni ó sọnù kò sẹ́ni tó kẹ̀yìn àti ẹ̀ papọ̀ torí kò lè kó nira kankan báyìí àwọn yóò wá dá síbi àwọn kan wáyé domi nínú sẹ̀ríà tó ní dọ̀wá bí kùn ní ti islam sọ ni pé nínú sàlàfíà yìí tá a bá sọ̀rọ̀ báyẹn yóò máa da àwọn kan máa da sàlàfíà rú àfi ká máa ṣe rọ́dù fún wọn rọ́dù bẹ́ẹ̀ mélòó ní Ibn Baz ṣe rọ́dù bẹ́ẹ̀ mélòó òun ni Sheikh Albani ṣe rọ́dù bẹ́ẹ̀ mélòó òun Sheikh Uthaymeen ṣe lórí shakhsiyat tó sì jẹ́ àlámọ̀rí tí ẹ sọ̀rọ̀ ẹ̀sìn tọ́jà àlámọ̀rí tí ọkàn wọn tọ́jú aláàmàrí aláàmàrí anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá nítorí rẹ̀ bínú kì í ṣe torí aláàmàrí aláàmàrí tí ọkàn mi tí ì sí mbẹ tí ì mójútó ẹ̀ ṣé mi ò níṣẹ́ ni àbí mi ò ní nǹkan tí ó yẹ kí n mójútó tó fi jẹ́ pé aláàmàrí aláàmàrí màá mójútó tí ì sì máa ṣe mítìn lórí rẹ̀ wákàtí mẹ́rin wákàtí márùn wákàtí mẹ́fà àsìkò wọ́n gbọ́n lọ́wọ́ fi ń ṣe tọ́lọ̀ gbogbo tí kálukú wọn bá ṣe láyé lágbàá ẹja sọ̀rọ̀ àwa dáadáa wal fujuru yahdi ila an-nar ìwà àpò kí inú nání máa ń darí ọmọ ẹdẹ nìyẹn ọlọ́run ní jẹ́mi àti yín ọwọ́ náà wa inna ar-rajula la yakdhibu ẹlẹ́mi ọmọ parọ́ lọ ní ráyẹ̀rẹ́ yọ̀rọ̀ ni débi kí àwọn èèyàn gbọ́dọ̀ tìmọ̀ kéṣe lábájá tó bá bọ̀ sọ̀rọ̀ mọ́jàgbọ́ o yọ̀rọ̀ ni ń pa o tó o bá ti rí nǹkan báyìí pé ó rí báyìí mọ́jàgbé ti ń sọ rí bẹ́ẹ̀ o torí yóò tún gbọ́wọ́ mi yọ. a bí ẹ̀sìn wọ̀ làwọn ń sìn ó yẹ kí mùsùlùmí dúró ká ẹ̀ ń tọ́ sọ̀rọ̀ ẹ̀ mùsùlùmí ni kò sọ̀rọ̀ mi. sànkẹ́ bó ṣe yẹ kó rí nu. nǹkan ẹ̀ rẹ̀ ń tọ́ sọ̀rọ̀ ni. fíkọ̀ ni fíkọ̀ àwọn aláwọ̀ èèyàn mọ̀ bẹ̀sìn ọlọ́run jẹ́ fíkọ̀ fíkọ̀ táwọn èèyàn tẹ́ bá sọ kẹ́lẹ́mi pé kí ni jẹ́ fíkọ̀ kọ́ máa ti ń jẹ́ bẹ́ẹ̀ ó ṣùọ́ iná lójú ọmọ aró gbogbo àwọn èèyàn náà dára sí sékọ̀ sékọ̀ sẹ́yìn pé sékọ̀ yẹn terminology ni kì í sọ̀rọ̀ lásán ẹ wo bí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí jẹ dé táàmù ní ń jẹ́ sékọ̀ sékọ̀ yẹn táàmù ni nítorí bá jẹ́ terminology sí obìnrin ní mọ̀mọ́ torí sékọ̀ tá à ń sọ yẹn kì í sọ̀rọ̀ lókọ̀ là ń sọ ọ̀rọ̀ yìí mọ́ hadith là ń sọ ẹ wá ní sekọ̀ ní táwa ní sekọ̀ sekọ̀ wá jókòó rọ̀ táwa ní sekọ̀ sekọ̀ tí ọmọ fatia tí ọmọ arúgí ẹ dákun kí lọ sọ di sekọ̀ kò mọ arúgí sekọ̀ sì ni ní tí ń sọ àwọn èèyàn di sekọ̀ ni pé káwa náà máa wà nípàdé ibìkan tó bá ti jẹ́ wípé gbígbé sókòtò sókè ní nírun gbọ̀n àkọsọ yẹn di àlùsùn náà tó ṣe pé kí n wọ aṣọ dúdú jíjẹ́ lẹ́hà ọ̀sọ̀yànjá àlùsùnà kódà nígbà mi ò lè mọ́sàn ìdí mùsùlùmí. ó yẹ ká lọ mọ̀ wípé nínú ìrọ̀gbà gbígbé sókè tò sókè náà tá a ní èèyàn lè ṣe èèyàn lè jẹ́lẹ̀ àkọ́mọ́jà àlùsùnà ó yẹ ká lè mọ̀ pé èèyàn lè ṣe ojú àkọ́mọ́jà sálàfí o. ẹ já dìímú dáadáa o àyẹ̀mẹ́yà àwọn ènìyàn ni wọ́n náà sọ̀kà sáwọn ilé òǹkì ní báyìí ni wọ́n. mo ṣe sálàfí mo bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé láwòrán ẹni tó bá rí yín ìkẹkẹ náà wọn ó pè yín bẹ́ẹ̀ ló yẹ kí wọn náà mọ̀ pé àwọn kan bẹ tẹ́ ẹjọ́ rí bákan náà tó ṣe kí wọ́n kàn ń ṣèjì àwò ni tọ́lá àwọn tí wọ́n sọ yìí pé látara àgbọ́yé ẹ̀kọ́ tó oníwèé sí alùsùnà alùsùnà làwọn náà pèrè àwọn. ọ̀kúnlùn yẹ dá iye wá sùlám bílẹ̀ yìí la wàlẹ́ ilá aláàtò yàrá tó kọ ọkọ tó ẹlòmíì tó kọ asálàfíìsì ẹlòmíì kọ asónìtì àfàrí ọkọ dáadáa táwọn afa dáadáa jẹ táwọn yóò wá ma fi perpetrate evil tẹ́lẹ̀ máa ṣàbùrù ẹja sọ́ra o wal fujuru di ila nar na báyìí lè yà pọ̀ kí látara arọ́ pípa kájọ́ rọ́rọ́gbò ká tún máa kọ́ mẹ́ẹ̀dé ènìyàn ní rọ́gbìn nǹkan báyìí ni ó wí nǹkan báyìí ni ó wí nǹkan báyìí ni ó sọ nǹkan kan láti lè bàbí kó bá a. débi wípé irọ́ ọwọ́ wà débi wípé àwọn ọmọ bá ẹ̀sìn tó fi wójútu sí a á ní tẹ̀sán ọkàn wa àwa náà fẹ́ wójútu sí pẹ̀lú fẹ́ inú wa ẹnìkan ò ní ṣe bẹ́ẹ̀ kó sóríire ẹnìkan ò ní ṣe bẹ́ẹ̀ kó wá rò yẹn lòun àfi orí lọ́dọ̀ ọlọ láéláé láéláé wọ́n ṣe iná ṣáà ní sọ̀rọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ sì ní lẹ́yìn kò sẹ́ni tó lẹ́yìn àwọn ní kọ́lọ́ mọ̀jẹ̀ wọn lẹ́yìn àwọn tí wọ́n láàánú lẹ́yìn àwọn ní kọ́lọ́ mọ̀jẹ̀ kí wọ́n lẹ́yìn. فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين وإن الرجل لا يكذب إلهم يوم يوم قارو حتى يكتب عند الله كذاب nínú òwe lọ́dọ̀ ọlọ́run ó sì kọ́ ilẹ̀ pẹ̀lú ayọ́jà yìí ògbóǹtarìgì òkúrọ̀ ni. ó sọ̀rọ̀ à ẹ̀sìn Islam ó ní ìwà sunna ó ní ìwà àtiẹ̀ salafiya ó ní ìwà ó ní ìwà so èèyàn wá lè mọ ìwà salafiya àbí ìwà sunna àbí kéèyàn padà sáyà nípa Muhammad sallallahu alaihi wasallam àbí kéèyàn padà síbẹ̀ o ìyìn rò pé gbogbo wa yìí àbẹ́pọ̀lọpọ̀ wa mọ̀ yìí pé àwọn sọ̀hábà níbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n à ń sí aládàrọ̀já tí wọ́n àhìdá fil ilmi wọ́n à ń sí nídàrọ̀já wọ́n àhìdá lọ́jọ́ orí wọn sí dárọ̀jà wàhídà mọ̀nàkìbò wọn ó jura wọn lọ wọn sí dárọ̀jà kan náà kálukú ló sì ní ààyè tiẹ̀ mo sámọ̀ yìí pé àjọrí láyà níbà Muhammad sọlọ́lá sàrọ́wọ́yà ọ̀pọ̀ àwọn ogun tá ànábì ráwọn sàábé lọ tó ń wọ̀ lọ kì í ṣe ọ̀kan kì í ṣe méjì ṣùgbọ́n àjọrí pófì Abdullahi ibn Mas'ud sọ lórí kankan bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àjọrí ṣùgbọ́n nígbà táwọn yẹn bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Abdullahi ibn Mas'ud lọ dà kọ́ kálukú ni ó ní iṣẹ́ tí ó ṣe fẹ́ sìn níbi tọ́lọ́mọba tọ́lá rẹ̀ ká tó bá fi gbìyànjú tiẹ̀ náà sí anabi sallallahu alayhi wa sallam ní kótó alukur'an min arba'a àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó dáa kọ́ ń bẹ̀ èwo ló fi ṣáájú ogun rí nù wọn. ayé tí wọ́n nìyẹn kí ṣe káwọn náà yọ̀ lẹ̀ kí ṣe kí wọ́n lọ jẹ́ àdìmọ́ kú lọ ṣùgbọ́n kò fi wọ́n ṣáájú ogun. síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó súnmọ́ pẹ́kípẹ́kí jà wọn yẹn lọ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ Usman fi ọmọ rẹ̀ náà Ali fi ọmọ rẹ̀ náà ó náà fẹ́ mọ Abubakar náà. àbí bẹ́ẹ̀ kọ́ ni síbẹ̀síbẹ̀ tó bá yẹ pé ìran tàbí proximity kásùmọ̀ rẹ ni ní fi ń tò ní àwọn yẹn ló yọ dákọ̀ wàá dákọ̀ ló sì débi dìde háàdì náà àwọn tí ó ṣáájú àwọn ọ̀tọ̀ náà ló tún mú àwọn sàábì ò sí ń kan náà síbẹ̀síbẹ̀ sàábì tó ẹni tí mẹ̀sìn rẹ̀ tó nǹkan náà kò rẹ́ lẹ́yìn náà síbi pé àwọn eléyìí wọn mọ̀ jùjà lọ ẹni ẹ̀kọ́ castigate ara wọn ẹni kankan wọn à ń ṣe nǹkan kan náà àwọn tí wọ́n yìí ṣe kùdìẹ̀kudìẹ kọ̀ọ̀kan bẹ nínú sàbí anábà Muhammad sallallahu alayhi wa sallam táwọn anábì ṣe correct wọn lọ́nà tó bá tọ́ lọ́wọ́ bá mu kéèrè ṣe pé ntójú rè ó tó àbí ntí ọmọ ẹjẹ abẹ̀rù Ọlọ́run bọba tó láre ká tá a bá ríru ẹnìkan tó lè ṣe irun tí Hatib ibn Abi Balta'a tó ṣe láyé anábà Muhammad sallallahu alaihi wasallam tó bá tabarẹ́ ní tó bá ṣe irú ẹ̀ láyé tiwa nìsín táwọn yẹn bá fẹ́ púrúfù sàlàfíà tẹ́yìn bá ní ìbọn àbádà wọn pa ni o torí ẹni tó fẹ́ tú àṣírí anábà Muhammad sallallahu alaihi wasallam àṣírí anábì tó fẹ́ kókó ó sí mọ́ mùsùlùmí lórí ní ìtumọ̀ rẹ̀ báwọn tẹ́kẹ́ anábì ó lọ sí ojú sàábì náà ó lọ sí síbẹ̀síbẹ̀ nígbà tá ànábì mọ̀ sallallahu alayhi kí ló gbé ọ ilé òun náà parọ́ nígbà tí o ti parọ́ ní ànábì kìí ṣe kí a yín ṣe mùnábì kì í kìí ṣe pé islam ò wù mí ṣe mọ́ ìjọba ẹ bá dé mọ́kà ní ìsìn gbogbo yín lẹ lẹ́bí ń bẹ̀ mi ò lẹ́bí ń bẹ̀ ta ni ó gbà mí kalẹ̀ adi nínú sàbẹ tó ní ìyá ànábì jẹ gé orí ẹ sọ̀rọ̀ ànábì kìí ń tọrọ kan ọ ó ti ní dáadáa kan tó ti ṣáájú tó tóbi ju ojú tó padà wá ṣe lọ torí kí àwọn tí wọn jagun bá dèbí ìjà tó lọ́wọ́ wò wọn pé ẹjẹ máa rìn lọ lórí ilẹ̀ ẹ mọ́ tó bá ti wù yín mo ti forí jìn yín bẹ́ẹ̀ ló ṣe rí ẹjá sọ̀rọ̀ dáadáa ẹ ti ẹjá máa rántí dáadáa kọ̀ọ̀kan tẹnì kọ̀ọ̀kan wà náà nígbà tí ìwọ tiẹ̀ wá sí dáadáa rí ni bí o bá tiẹ̀ wá ní dáadáa kankan ìbò tiẹ̀ gbóni gbọ̀n hánu ìbí sọ̀kọ̀ tó tiẹ̀ náà ò tó lẹ̀ ní tí n bá sọ ń pa rẹ̀ ṣé n sọ ń pa ara mi ni ọ̀dà ẹ̀mí ń kírun tèmi ń gbàwẹ̀ jẹ́ akọ́dà ah, lọ́jọ́ kan ó ti fọ̀kadà rẹ̀ gbé mi rí ṣé lẹ́yìn lè ṣe dáadáa ni ẹ jẹ́ akọ́ máa ronú nípa dáadáa ara wa síbi àjùká tó máa wá burú káàkiri inú ìtẹ́sìn Islam mú wa oníkàmọ́ fúnra wa ní ẹ̀skíùsì kàmọ́ fúnra wa ní ẹ̀skíùsì lọ́nà tó bẹ́ẹ̀ sì mú ni o kì í ṣe pé ká tó wá mọ̀ wò yí pé kì í ṣe pé ó lẹ́síkìsì kò lẹ́síkìsì lásán àwa ni tó fẹ́ dáràn síra wa lọ́rùn afẹ́ kó bára wa afẹ́ parọ́ mọ́ra wa afẹ́ gbàjẹ́ lẹ́nu ara wa afẹ́ dantí èsì tara wa síra wa lọ́rùn látara pé kálukú ní tí ó sì lọ́dọ̀ rẹ̀ nípa pè mọ́ra rẹ̀ al-mutashabbihu bima lam yu'ta kalabisi thawba zuhrin ara ti ń dárọ́ pípa alẹ́ nìyẹn tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá pa irọ́ tí irọ́ bá ń mọ dáadáa tán wọ́n kọ́ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá ló kùrọ̀ ọlọ́run ní sèmi àti yín ló kùrọ̀ ẹja sọ̀rọ̀ akámọ̀mọ̀ parọ́ irọ́ ti ń pọ̀ jù láàrin alimuntasibina ila sunna alimuntasibina ila salafiya sowul akhlaq sowul adab ní ti ń pọ̀ jù láàrin alimuntasibina ila sunna alimuntasibina ila salafiya ọ̀kan ní ẹni pé kéèyàn kọ́ mọ̀mọ́ kéèyàn mọ̀mọ́ kéèyàn mọ̀ pa àgbàlagbà lé abẹ́ni tó bá jù yàn lọ lé kéèyàn mọ̀mọ́ yìí pé tí n bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan tí n bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ mọ́ lónìí tí mo kẹ́kọ̀ọ́ ń bò mí kò túmọ̀ sí pé yàn ní ìsà àfààmù àdéhùn ńlá ni o kéèyàn mọ̀mọ́ yìí pé tẹ́nìkan wá ti ń sọ fún mi kí n má lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ lábẹ́ tí n sì gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ yàtọ̀ sí nǹkan tí mo mọ̀ kọ́kàn mi balẹ̀ sí kí ló fà á bàbá. ẹ kí n máa pe kéèyàn sọ rárá dà ìjọ ẹni tó bá ti ṣe pé kọ̀sẹ́ ẹni tó dáa fòun nìkan tàbí ẹni tó bá fara ti ṣe ẹja sọ̀rọ̀ àfi ń tàn aburú ló fẹ́ sara sí làwọn ló fẹ́ sodo sí lára ni ẹja sọ̀rọ̀ dáadáa ọlọ́run bó lèmi àti yín àní bọ́wọ́ o ṣàìtọ́nù oríṣiríṣi nǹkan ló dẹ kalẹ̀ lọ́fẹ́ mọ̀ fi mú àwọn ẹ̀dọ́ ọlọ́run torí kí ẹ̀ mọ́ bá mú ni o àmọ́ yìí dùn áàtún àlà àbíwá àbí jahanna àmọ́ yìí yàn ní ń pèpè ìpè rọ́ pé tí bèbè náà wọ́n wà ìpè náà wọ́n ti láwọn ń pè kí ló bí ojú ẹbí rọ́ yìí náà ni ẹja fún ọlọ́run ní sèmi àti yín ló o ẹja fún ọlọ́run ní sèmi àti yín ju alámọ̀rí alámọ̀rí lọ tí n bá mójútó alamari alámọ̀rí tí o bá fẹ́ rí bẹ́ẹ̀ mọ̀ màá rí sọ́ọ̀tì sí rọ láti justify nǹkan tí mo rí màá rí sọ́ọ̀tì sí àìmọye nǹkan mi tí ọ̀bẹ sìn mu nítorí pé mo fẹ́ establish tí ọ̀bẹ sìn ọlọ́wọ́n bá mo ti mo fẹ́ ṣe ẹ dákun ọlọ́wọ́n bó forí jẹ̀mí àti ó fi gbogbo wa ṣe kọ̀ǹgẹ́ dáadáa wala yazalu al-abidu yakdhibu ọmọ ẹ̀jẹ̀ nìyẹn ò ní máa yé parọ́ hatta yuktaba inda Allahi. kàdáàbà tí wọ́n fi páyé lọ́kùnrọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni ọba ti lọ́dọ̀ ọlọ́run ni ó jẹ́ ayé ni ti ń parọ́ kí wọ́n tó lọ kọ́ọ̀lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹja ṣọ́ra dáadáa ká sì mọ ṣọ́ra wa dáadáa ká ṣọ́ etí wa dáadáa ká ṣọ́ ẹsẹ̀ wa dáadáa ká sì ṣọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ká ṣọ́ dáadáa ká mọ irú ẹ̀kọ́ la fẹ́ kọ́ níbo la ti fẹ́ kọ́ ká mọ la fẹ́ wò láti fẹ́ mọ gbọ́rọ̀ ọlọ́run kí ni wọ́n ń wí ń títọ́ ọlọ́run ni wọ́n ń wí àbí wọ́n ń wí nǹkan mi ọlọ́run yóò àti ń ala muhammadin wa ali wa sahbihi wa sallam tabaare tó ní béèrè kó béèrè. èdè èjì ẹ̀ta náà mọ̀kà ká hadith yẹn ni a padà síbi hadith ti à ń kà lọ náà ń gbọ́ wọ́n ní ọ̀nà wo ni Islam ní ká gbà bá ọ̀tẹlẹ̀múyẹ́ lò láàrin mùsùlùmí sí mùsùlùmí. sẹ́rí ẹ̀rá kò tóbi tọ́lọ̀. tí màá kọ́ sọ fún àná sẹ́rí yóò gbé wa lẹ́dẹ̀ẹ́ yìí ẹ̀jẹ̀ àwa ìṣe ká ní í lọ ẹ dákun ká ní iṣẹ́ lọ́wọ́ téèyàn ò bá ti ní iṣẹ́ wàhálà yẹn dandan ni ó mọ̀ ṣe kí o ní ìmẹ́nìkan tó tó bẹ́ẹ̀ ní ìsì tí ó lóun fẹ́ pè mí sí mítìn ibìkan kékeré wá sí mítìn sílé ẹ̀yìn àtúbà àdágo méje àbí látàgo méje lágo méje lọ́sàn bó máa ti ṣe ok bó ni màá ṣe wàá wà lásán bílì kan tí màá máa rojọ́ níbo màá ti ráàyè bó láàyè yóò ṣe yọ náà ọlọ́mọdé ráàyè irú rẹ̀ láyé tí màá fi lọ́wọ́ rẹ̀. ẹ dákun àìníṣẹ́ yìí ni o bó o lẹ́nu kí ó ṣe jókòó síbi kan tí ó wàá sọ fún mi pé ó yá lọ síwádìí kan bì kan nígbà tí èèyàn bá níṣẹ́ ni tí ẹni tí ń bẹnu kẹ̀ǹgà ti ń fa páìpù lẹ́nu kọ́ wàá sọ fún mi pé wàá lọ síwádìí wàá bì kan ṣíṣẹ́ sì wà lówó dé tí ó ṣe àbí ẹni ẹ̀fọ́ ààbò ti ké lálálálá dọ̀sán yẹn mọ ari tó gbóná káàkiri kékeré lábẹ́yà ojú omi tó bá ti lọ mọ́ fi ọ̀kadà tẹ̀lé lẹ́yìn nígbà tó yẹn lórí ibú. kókó ni o ẹja wá ṣẹ́ṣe o tó o bá rí iṣẹ́ wá bá mi bí ènìṣẹ́ ti ń fọ yín wá bíríkìlà tó ọmọ bá lọ bí iṣẹ́ sọ́ọ̀mọ̀ gbowó ojúmọ́ kì í sàwádà wà láyé tó lè ràn án lọ́wọ́ nù kò síbi tí ṣe ò sí ṣùgbọ́n àìníṣẹ́ ó ti wá ó ti ran ọ̀pọ̀lọpọ̀ aburú lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ wa ń bí báyìí lágbàjúwe àwọn ààyè kan wà ẹ ti mọ̀ kí tẹ ẹ bá dé bẹ̀ ẹ bá àwọn ọmọ ìyá kan bẹ̀ rẹ́gúlà ni rẹ́gúlà kọ sọ̀rọ̀ nkẹ́ mọ́ làrọ̀ mẹ́yìn ẹ bá nǹkan wọ́n ó jókòó kabẹ̀ bá ní dalẹ́ dọ̀sán dọ̀rù mo fa àrọ̀ mẹ́yìn sàpèjúwe àtàwọn ọbọ̀ míì náà. ẹ ti jẹ́ wọ́n ní àṣẹ ah, kiri ẹ mọ̀ wọlé ẹ sá máa lọ bí báyìí ẹ bá ọmọ ìyá mẹ́rẹ̀ pẹ̀tẹ́ ẹ tún bá wọn bẹ̀ lọ́la ẹ tún bá wọn bẹ̀ lọ́tùlá kí ló dé lọ́mọ ìyá mi tó níyàwó ńlé tó bí ma ẹ̀jẹ̀ àwa iṣẹ́ ṣe tààrà apply bẹ́ẹ̀ tàwa. láti ta tó ṣe ó kékeré fa oyè oh, oh, sí apply ẹ̀jẹ̀ àwa ṣe ṣe wàhálà ìta bá wá ṣe ṣe àìmọye dáadáa lọ́lọ́wọ́n bó fi mú wa wá fún wa dẹ ẹni tó bá ti iṣẹ́ tó bá ti rẹ tẹ bá sọ pé o tún bọ nǹkan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ewu èmi ò ráàyè ńlọbi iṣẹ́ lọ́la yọlọbi yóò ti rówó tí ó fi jẹun tó yàwó àtọmọdé ó fi jẹun ṣùgbọ́n tí ọba ti ṣiṣẹ́ yóò rọrùn wọ́n tún fẹ́ pé ọ̀dọ́ òkè ọ̀yà lọ ìwọ náà lọ bí báyìí ọ̀yà tún lọ rí kínní yóò náà wà máa káàkiri yóò bá lo thirty minutes lọ́dọ̀ ẹnìkan tán fi rojọ́ yóò lọ wọ́n náà wá thirty minutes lọ́dọ̀ ẹnìkejì yóò tún lọ two hours lọ́dọ̀ ẹnìkan òun náà wà bẹ̀rẹ̀ sí tẹ̀tẹ̀ wà máa gbé ẹjọ́ tiẹ̀ gángan káàkiri. ọlọ́run àmàdúpẹ́ lórí àwọn tọ́lọ́ ní káwọn bí àwa wà àmàdúpẹ́ tọ́lọ́ sáwọn òbí wa lóbi tó níṣẹ́ tí wọ́n máa ń tí wọ́n ń ṣe ẹni tí yàn dandan bá ti bí ìwà náà dandan ni ó mọ̀ wò kí ló dé ẹ wá dákun bó wàá làwọn ọmọ àwọn eléyìí ó sì wá rí ẹ dákun ẹ já wá ṣẹṣe kókó ni o kálukú wọ́n lọ wá iṣẹ́ ṣe gidi tààrà wá ṣẹ́kúnṣẹ́ tèmi bá ti gbé àpàtì búrẹ́dì sí ẹ̀yìn màṣẹ́ tí mo wó yé níyàn kan bá rojọ́ níbi tí mo ti ń wòye sẹ́jọ́ wọ́n wà wọlé pẹ̀lú àpàtì búrẹ́dì dàbí ẹni okúrúkú tí mo mọ̀ kí tí mo jẹnu tí mo wá káàkiri ṣùgbọ́n tí ọba ti sí bẹ́ẹ̀ yóò ṣe máa rojọ́ yóò ṣe máa jẹun jẹun jẹun káàkiri nù jàásùsù ẹ bá ń ṣe bẹ́ẹ̀ kò ní lọ́la kò ní látúbọ̀tán dáadáa ẹni ẹ bá ṣe kàmú bẹ́ẹ̀ ẹ ṣe wá sí fún ọlọ́run sáwọ́ la ti tóbi rẹ̀ mọ́ dàlú ìrú ọlọ́run kọ́ wọlé àjọyọ̀ mọ́ dàlú irú àwọn tó yẹ ìwà àdàlú ni wọ́n wù ọlọ́ba fún wọn sọ iṣẹ́ tí wọ́n lé ta ọba that is required for the person that is lying or the person has to go back to the person and places he lied to tell them that he lied they should forgive him èèbó <laughs> yìí náà ní kura <laughs> ọlọ́run bọ́ sọ àdúrà ẹni tí ẹrí ẹni tí bá máa parọ́ ìwà burúkú ni rọ wàláyé tí yẹn bá jọ pọrọ gbogbo aburú ló ti pé sára rẹ̀ ẹ lọ máa wọ ẹni tí bá máa parọ́ kò ní sí ìwà burú tí ò léwu tó yóò wò pé bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe kíni kan wọn kò lè kà mí ní parọ́ fún wọn. irọ́ yìí kan ṣe wà rè sọ̀tí yẹn bá wá jẹ́ ẹni tó máa ń parọ́ àbọ̀ parọ́ mẹ́yàn tó fi ti fi irọ́ yẹn gba ẹ̀tọ́ kan lọ́wọ́ rẹ̀ tàbí gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kan yẹn ló dá ẹ̀tọ́ yẹn padà so mọ́tò fi wípé ó fún ta ọba arabi táwọn yẹn ti ń ta àwọn yẹn jẹ nìyẹn sàlàbí yà ó fún ta ọba ó fún ta ọba kó ó fún ta ọba ni tó o bá yẹ lè dẹ́sẹ̀ ńkọ̀rọ̀ tó o bá ti dé gbàǹjọ́ òjò rọ̀ sọ mọ́ lọ dẹ́sẹ̀ o wọn ò ní ọlọ́mọ dẹ́sẹ̀ o ṣùgbọ́n nínú májẹ̀mú téèyàn fi yẹra forí òun ni pẹ́sẹ̀ tó o bá dá òjò rọ̀ sọ síta. So, alìsílámù yájú bu máa kọ̀bùlà kó o tó ma súnà tó bá ti wà wọn wàrà dandan kan ní o gbọ́dọ̀ sọ́fẹ̀ dọ̀ ọlọ́run kan kó wá ní o fẹ́ kí ah kí làwọn náà ṣe rí òun ṣe báyìí òun ṣe báyìí o ti ba yàrá rẹ jẹ owó ìsìta ọba rẹ o gbàtọ́ lọ́n ti bẹ̀ sí rẹ yíyọ ilé yìí ti lọ́nu bẹ́ẹ̀ni ẹ sọ̀hún ọlọ́run ọbọ̀ fi aṣọ àṣírí bó ọ̀yàn kéèyàn wá bọ́ ta kó ló ń fẹ́ bó di gàmbòrò ń fẹ́ túrò òun ta mo rò mi yé sọ tó bá àbọ̀parọ́ láwọn ibìkan yín kankan tí wọn mọ̀ pé ọlọ́pàá lọ tútú bá lọ́dọ̀ ọlọ́dọ̀ ọlọ́run tọ́wọ́ wá ṣe pé òfin gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ dẹ́tọ̀ ẹlẹ́tọ̀ padà mi ò rò pa àjọ mi yé ṣùgbọ́n àti kẹ̀kẹ́ ní bá parọ́ fún ọ ilé mọ̀láíláí irọ́ kan tí mo pàǹjọ ní ibẹ̀ wọn yóò padà mọ̀ pé èdè ìgè tán lára torí ìgè tán lára ọmọọba kọ́mọ̀kù yasaki náà wàhálà sọ̀rọ̀ tá a mo ti gíìfù nọ́mbà ee eh, ní bínú mo fẹ́ dáhùn tí nọ́mbà tù ní. ok ọ̀dà. Hmm. Hmm. Hmm. ok ok. tí a yẹ mọ̀ pé yẹn ni sẹ́rí kéèyàn parọ́ mọ́ yàn ẹ̀ṣẹ̀ rẹ̀ tóbi gan o ẹ̀ṣẹ̀ rẹ̀ tóbi gan àwọn èèyàn ẹ̀ṣẹ̀ ti jìnnà sáwọn èèyàn gan o lẹ́yìn anábà Muhammad ẹnìkan obìnrin kan lọ sásùbà ní inú òkùnkùn àsùbà náà ní tí n bá ṣe mi ó bá dá lọ́nà ó bá kì í mọ́lẹ̀. kì mọ́lẹ̀ ó sì bá a ṣe ṣìnà obìnrin wa pariwo hadith tó lálàáfíà ni o obìnrin wa pariwo bó tẹ kọ́rọ̀ wà lórí ẹ̀sùn tó lálàáfíà obìnrin ṣe pariwo làwọn yẹn bá jáde bá ní ẹni náà ní lọ wọn bá gbáyà ẹni tí ó kì mọ́lẹ̀ náà ó náà bá darapọ̀ mọ́ wọn wọn bá jọ ń lé ẹnìkan wọn bá mọ ẹnìkan ìgbà tí wọ́n mẹ́ni yẹn wá dá padà sọ́dọ̀ obìnrin tí wọ́n bá sì kù sí ó lòun náà ni ìgbà tó sọ pé òun náà ni òun náà tó wá sọ̀rọ̀ pé òun mà kọ́ anábì sallallahu alaihi wa sallam ni pé kàn lọ sí kàn lọ pa ìgbà tí fẹ́ lọ pa yẹn àánú wá aburú tó ń ṣe ni wọ́n mọ̀ tó ń ṣe ọ̀rọ̀ àdánwò tọ́lọ̀ mi lẹ́gbẹ́ máa sọ pé àdánwò ah, bá ti dé tó ń ṣe ọ̀rọ̀ àdánwò tọ́lọ̀ mi lẹ́gbẹ́ máa sọ pé àdánwò ah, bá ti dé kíní kankan àyẹ̀kọ̀sọ́ ah, àdánwò tí ò lè wá o ọlọ́nkọ́ wọlé ayé tóbi rẹ̀ kọ́mọ̀jà ara dàn tán tó bá bá wa nù àdánwò kọ́ lọ́nkọ́ bá ju kúrò kó fi àánú rẹ̀ kó fi tẹ̀lé kó fi kó fi ṣàgbéga fún wa kó fi ṣàforíjì ẹ̀ṣẹ̀ so àánú wa gbè ìgbà tá àánú gbé á ó lè mí ni kò jẹ́wọ́ nké kì í ṣe ẹni òun ni. àwọn dìde ní sàràfíà nìyẹn nké tóbìnrin bá yẹ kí nígbà tóbìnrin yẹ kó sọ bẹ́ẹ̀ arábìnrin kan lọ ṣèdájọ́ fún ó sọ bẹ́ẹ̀ ń ṣèjú ẹ̀ kò sí takò òun ni o ìkọrọrù nìyẹn ó lóun ni kò sí lémi kọ́ ẹ̀ kó ti ṣe ìkọrọrù nǹkan tẹ́ni yẹn sọ ìdájọ́ ṣẹlẹ̀ àti wà lórí ẹ̀ báyìí tó bá sọ wípé òun kọ́ tí àwọn àṣírí ń tọ́ obìnrin wọn tún jẹgba yóò jẹgba kọ́ńfù ẹ̀yìn lọ́pọ̀ àjọ nǹkan tí mò ń sọ yìí yóò jẹgba kọ́ńfù báyẹn ṣùgbọ́n ó sọ olóò náà ni kò sí ní àyèmí máa kọ́ ọ ó ti ṣe kúrọ̀ ń tọ́ fa ẹ lọ sí ìdájọ́ fún nìyẹn mo rò pé àjọ mi sọ ọ̀gá ni àlùkò ọ̀dà òkè àlùkò olùkọ́ olù àti tí wọ́n bá jò ìdájọ́ lẹ́yìn yẹn lórí sọ wá túmọ̀ sí pé ẹ̀ńtọ̀hún ó ti wá jẹ̀bi ìyá yẹn wájú ọ lọ. yorùbá láàyè mi ti sọ ẹni yẹn lóhùn gẹ̀gẹ̀ ṣé ẹni bó ṣe lóhùn ní báyà wọn yọ gbà á ah! ṣàpẹ́ ni tí wọ́n lé mú tí ẹ kàn mú lógido bí ìgbàrún díẹ̀ díẹ̀ bí nǹkan kan kò lè bọ́ mbẹ́ bí wíwọ́ ọ̀dà òkè bí wọ́n ti ẹ̀ sí gbàrún tí ó sì gbàrà wíwọ́ turuturu ńkọ́ so inú fẹ́ ṣàwọn èèyàn bíi pé ẹja dísẹ́ǹdì lé lórí ó ṣe àfi alẹ̀ ká bá kínní ìdè ah anabi sọlá alẹ wàlẹ sọ ó ní ó ti tútú bákan tútú báyìí tó ṣe kẹ tí wọn bá pin tí n bá ṣe mistake ṣé fún gbogbo yín àbí fún ara Madina àti Maka tútú báwọn ó sì gba gbogbo wọn lọ́wọ́ foríjì gbogbo wọn. ẹ ẹ mọ̀ pé àánú ló gbé kẹ̀kẹ́ nìkan má torí ẹ̀ṣẹ̀ tó ń da kó ń kú lọ kú kó òun fúnra òun ikú lọ́mọ kó ń lọ kú eléyìí ọ̀jẹ̀ yà máa fi lẹ̀. irú kí la wá kàn láyé tiwa yìí inú kìlà kan ẹ jẹ́ fún yín lápẹ̀jù ẹ̀mí hadith yẹn ẹni tó bá ní kíni nù yín tó bá ní data sọ pé hadith tó pa Sheikh Albani lẹ́kún ó gbọ́ hadith yẹn tó bá ti tẹ̀ bá mo ti sọ̀hún alhadith alladhi abka Albani wàá rí ni anywhere tó bá tẹ̀ sí lórí íńtánẹ́ẹ̀tì ẹnìkan wá bá anábà Muhammad sallallahu alayhi wa sallam ó pé òun ká obìnrin kan mọ́nú ọgbà kí gbogbo ntọ́kùnrin máa ń ṣe pẹ̀lú obìnrin ló ń bá ṣe ṣùgbọ́n wọn ò wà ìyẹn nìkan ni ṣùgbọ́n gbogbo pé yẹn wọn kò sí dùn ọ̀bá sí tán bó wà ní báyìí sọ́dọ̀ lè forí jùn báyìí èyí ni ọlọ́mọ ṣe bí ẹ̀mú fọlọ́n bẹ̀yìn o òtọ́rí ẹjọ́ o anamisa ọlá alẹ́ wa ilẹ̀ ọ̀sán sọ pé sọ́ọ́ bá wa kírun ó ní bẹ́ẹ̀ ni àjọ kírun ni ó ní innal hasanati yudhibna sayyi'at ọlọ́dẹ́yìn bá ti ṣe dáadáa lẹ́yìn wàá wòye pé ẹ má wọ ọkùnrin burúkú o ọlọ́kọ́bìnrin olóbìnrin mọ́ ní wọ́n wá ń bè mí níbi ìpó ṣé òun wá tó bá ẹ̀sìn Islam yìí máa ń ṣẹ̀sìn náà dandan táwọn èèyàn wọ̀nyẹn wọ́n àìmọ̀kan làwọn èèyàn fẹ́ mọ̀ bí ṣẹ̀sìn lójú hadith ti mọ̀ sọ yìí sọ nítorí kẹ́nìkan kan lọ́mọ wàkíwá o ẹjọ́ torí tọ́lọ́run kó lóun lọ́mọ sáásí tó bá ti kírun ó ti tán ohun tí ń sọ kọ́ ń mo fi ń sọ̀rọ̀ nípa bí ìkẹ́ àti àánú ṣe gbààyè tó ní ẹ̀sìn Islam ni o àánú lọ́gbọ́dọ̀ ṣáájú àánú lọ́gbọ́dọ̀ ṣáájú ẹni ọ̀sán aburú wa ń bá anabi sallallahu alaihi wasallam anabi yẹn yíjú kú ọlọ́dọ̀ ẹ̀ ẹja sọ̀ra kí wọ́n tó wá sọ pé àwa gangan láàmú wa burúkú tẹ́lẹ̀ kan bá wá bẹ́ẹ̀ lómi tó bá sọ wọn yóò mọ bílẹ̀ kí bó lò sí wa ṣe sọ bọ́ sọ rẹ̀ ṣe ibo lọ fọwọ́ kàn lára rẹ̀ ẹ mọ̀ kò béèrè ìjọ máa béèrè nu yóò wá máa kọ́ ẹlẹ̀ yóò wá lọ gbé kínní yóò wá máa tẹ́ èwo ni ká máa sọ̀rọ̀ mi kẹ́kẹ́ mọ rìkọ́ọ̀dù ṣáàjọjọ sọ pé ẹja rìkọ́ọ̀dù tá a bá san bì kò wá sí tí mo dùn máa wà láyé dùn mọ́ pọ̀lọpọ̀ láyé sábẹ́ sàlàfíà náà ó ń ju pé ká aburú ọmọ ìyá wa kan ní ẹ̀sìn lọ kí ló dé sáwọ̀ laburu ni tó o bá ti laburu ẹnìkan tó o fẹ́ sọ kọ́kọ́ sọ tiẹ̀ náà kọ́ wá gbèsè gbé ara wọn ṣé wọ̀ laburu tiẹ̀ àbí màláyíkà ni ọ̀ màlákù ni ọ̀ ṣé ìwádìí ṣe màlákì tó yẹ sọ̀kan lára àwọn màláíkà kí ló dé tó wàá sọ̀rọ̀ ààrẹ di màláíkà àbúrò kí ká máa ká gúlọ́gúlọ́gúlọ́ ká máa níbi ẹni tí ò lè tẹ́kùn ìyẹn lè má fi ń dèèyàn rẹ̀ tí wọ́n sọ ma kó anábì máa ń káàkiri àbí ọmọ rù ti ń gba abẹ́kan tí sẹ̀tọ́ọ̀nù ń gba bòmí ṣe ń ká gúlọ́gúlọ́ káàkiri ọlọ́run ṣàforíjì fún olúwa náà sọ èyí tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé tó bá ti jẹ́ pé ẹlẹ́tọ̀ọ́ ọlọ́wọ́n bọ́ wà láti bẹ̀ yóò forí jìn àwọ̀ náà wọ́n tó wà máa ń sọ hadith fi káàdà múlẹ̀. sọ náà. pé ìdá hadàdà ká. kazaba ẹyọ kan ti tó àdìsí yẹn ọlá làáfíà o ṣùgbọ́n kò tí ì ráyè kò fún àti sọ̀rọ̀ lórí rẹ̀ ní àní sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí àmọ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ń jọ mi ṣùgbọ́n ẹja lọ́mọ ẹni tó bá ní ìwà mẹ́rẹ̀ẹ̀rin ògidì mùnàbìkì ni o nífàkù tí ó yàn kó nu Islam ni o nífàkù tí ó kò bá ìyẹn para rẹ̀ ní irọ́ pípa mímọ jàǹbá ní jàmbá yìí tí fẹ́ sọ̀rọ̀ àmọ̀ sọ̀rọ̀ àdìsí ẹjọ́ bí àmọ̀ sọ̀rọ̀ àdìsí ẹjọ́ bí ẹ dàpọ̀ ẹni kẹta wàá tún wáyé sáà mu lọ́ọ́ xẹ́rẹ́. ok ẹ kí dáàmú èmi ọ̀ ma ah ta ló kì mọ́mú wọn ló dáàmú bàbá gangan ló ah ìgbà tí bàbá ti kí o bàbá lè kí o ṣé òjò fẹ́ rọ àbí nìkan ṣe rí jamau hako ìmáàmù ni ìmáàmù ló ní hako kékeré jamau so tí ìmáàmù bá ti wá wòye pé situation tó wà nílẹ̀ yìí owó ọ̀tí kakí jamau a lè question sálàyé mi tó rọrùn ló ní hako yẹn hako yẹn ó lè lò nígbà tó bá rí wípé òun rí nǹkan kan tó ń fi wò pé sára yẹn mi ti òun láwọn abibá wọn kálẹ̀ nìkan náà àwọn bàbá mo fẹ́ bí ẹ̀ńtàn pé kí ni ìdí tó fi kí i ẹtí kí ẹ nísìnyí <laughs> so ìdí nu ilé jẹ béèrè pé ta ló kí mo fẹ́ bí ẹ̀ńtàn tó bá ti sọ̀dí fún wa ọ̀rọ̀ parí mu ìrùkọ ẹgbọ́n mi yé so hako ìmáàmù ni tẹ́sí sì fún lágbára láti exercise ẹ̀ bó ṣe wò tó bá ti rí wípé òun wò wípé nǹkan báyìí hájà ní fún àwọn tẹ̀lé ni kò sí wàhálà. ṣàlàyé mi ti ọ̀rọ̀ jámù díẹ̀ efe ní tó lè bá wọ pé ah, òtútù mú ó lè kí kìí sì dandan ní kó jòrọ̀ téèyàn bá wọ pé ah, òjò yìí mà lè a n ah, ti ń jà látàpá wọn ti ń jàbọ̀ sọ́nà ti ń jàbọ̀ sọ́nà sọ́mẹ́lì èèyàn so ni wikpe serisi tó tó bẹ́ẹ̀ ṣe yọ wá àbí so a lè lè question rẹ lórí ẹ a lè question rẹ lórí ẹ so ti ẹnìkan fẹ́ question Ibn Abbas nítorí jámọ̀ so Ibn Abbas jẹ́ oyè wípé àwọn fẹ́ kọ́ mi lẹ́sìn ṣe ìwọ́lọ́kọ̀ lẹ́sìn òun ló fa hadith ipá nàbí jamaa mi ń wọ́ èrè mọ́tọ́rin wala safar so ìtara kọlọrọ ẹsùn yìí ó ìmọ̀ ni o ìtara làwọn èèyàn ń gbé káàkiri ìtara hamasa lásán láti ọmọ forí náà kànáàkàn báyìí lásán ẹ wo ó tiẹ̀ ti sún mi hamasa kọ́lẹ̀ ẹ̀sìn ilé ìwà aláyẹ̀ ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn ìmọ̀ ni o ẹni àwọn èèyàn wẹ́n wò pé àìwọlé ibùdó abáyé tó ń ṣe báyìí wọ́n àtọ́wé ṣe sàábì o. oníkà ẹ̀yin kọ́lé ẹ̀kọ́ mi ní bí wọ́n ti ń kírun anábì jamaa min ghairi safarin wala matar anábì ṣe kírun tí ó jọ ọ̀rọ̀ tí ó sì ṣe ìrìn àjò àbí kí wàá ní ẹ̀ pé hadith yẹn sàǹfààní tó pọ̀ one kò sí ń sáfà ilé ti yé nìsín ó o to si òtún hájà ló wà fún hájà bá wà á so ìmáàmù ni máa ń kọ̀ dárọ̀ rẹ̀ sálàyé mi tiẹ̀ tí màmú bá ti kí ẹ má pọ̀ ẹ̀sìn ẹ má sọ pé ẹ fẹ́ lọ náwó síta ṣé ti ń fún <laughs> rárá rárá ẹ má náwó ọ̀tà bó ti ẹ̀ pé káwọn náà má jẹ́ kí sèrìsàlì yẹn ti wá pọ̀ jù sálàyé mi tiẹ̀ ṣùgbọ́n tí màmú bá ti ló ń fẹ́ kí ẹjọ́ yẹn rẹ̀ kí kẹ́ mọ́ lọ sálàyé mi tiẹ̀ sí nǹkan tó burú mi ọ̀rọ̀ fún aláwọ̀. Ah, ẹyin jẹ́ ọ̀nà ọkọ̀ tẹ́lẹ̀ ọ̀dà ọ̀yà ọ̀yà yàlla wọn tó wà zákùn lọ. náà. náà káwá ṣẹ́ṣe o lódò rẹ̀ ẹ wá ṣẹ́ṣe ẹ tí ò bá níṣẹ́ kọ́kọ́ lọ sùkúù máa ń jẹ́ ká ní kó o ṣe wá tó a máa lọ sùkúù fún ẹ lọ sùkúù tó bá bí sí tó bá dé àsìkò ẹ̀sán àmì tó bá tó bẹ̀ lọ́mọ ọ̀rọ̀ jọ́kì lọ pólì kọ́ lọ ibi tó bá lọ kọ́ wá kankan tiẹ̀ máa ṣe ká máa jókòó kalẹ̀ ká máa sọ ẹ̀sìn di ẹ̀sìn tí yàrá máa fi yọ̀lẹ̀ lọ lé kéwù kéwù alíkọ̀ nìkan lọ lé kéwù tó bá lọ lé kéwù tó mọ̀ kó kàtírà tó ṣe kínní kó gbaṣọ ẹran lọ kọ́ ọmọ kókó kọ́ náà lọ haúsá kó dé ọmọ bí ṣe máa rí lára ẹja wa iṣẹ́ ṣe wàhálà yìí tó lè ran tá à ń sọ inú lẹ́jọ́ èyí ó fi dínkù o òun lè yóò fi gbajúmọ̀ rọ ara rẹ̀ o wá iṣẹ́ ṣe wá iṣẹ́ ṣe gidi ni o iṣẹ́ gidi ni wọ́n wá iṣẹ́ ṣe tí wọ́n bá wá iṣẹ́ ṣe ó bì sí ó ṣe yóò ó bì sí o náà bọ́ba máa fọ fìlà náà ni bọ́ba máa fọ fìlà ẹ dákun ẹja ẹja jọ béèrè ẹja jọ béèrè náà ah, náà fóònù ti fẹ́ pọ̀ náà. náà náà. Mm. Mm. Mm ó ti yé mi pé ẹ̀kọ́ pàtàkì mọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bí bá dé sẹ́ẹ̀rí ẹjẹ́ ẹgbẹ́ tí mo fẹ́ sọ yìí dáadáa yorùbá ní ẹni tó bá gọ̀ ọlọ́mọ jẹ ọdún láéláé kẹ́ni tó dún akọ́lé máa rí ẹni tí jẹ bí ìsìn ọlọ́mọ sì wá bẹ́ẹ̀ o ẹnjẹ́ ọmọ tú àwọn èèyàn jẹ̀bi iṣu àwọn lọ́pọ̀ jù láyé yìí o wàláyé ìtúnijẹ́ yìí ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹ dákun àwọn sábẹ́ anábà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní sábẹ́ wò níṣẹ́ sábẹ́ ní iṣẹ́ wọn wọ́n á máa ṣiṣẹ́ ìyàwó wọn tó máa bá wọn ṣe wọ́n ń dá yàrá yòó kù wọ́n sì ń dáná wọ́n sì ń ṣe pépè wọ́n sì tún kẹ́kọ̀ọ́ ẹ mọ̀ wò sàábẹ́ mi ó tún wò pé sórí ìwọ ló dùn lọ́dọ̀ ànábì lónìí mi ò lọ bíṣẹ́ ntẹ́ ẹ bá kọ́ ọ sọ fún mi gbàǹbà dé njọ́ tí wọn náà bá lọ bíṣẹ́ mi náà dùn ó wọn tún máa pín láàrin ara wọn kéèyàn ní kẹ́nìkan máa níṣẹ́ ẹ mọ mistake táwọn yẹn máa ń ṣe wọn máa ń ṣe mistake pẹ̀lú wípé ah àbúrò rẹ rà nu yàtọ̀ àbúrò rẹ rà wọn bá Islam báyìí ó wá dúró tà nábì wọn lọ sọ mọ́sálásí ẹ bí wọn lè ké bo labú ibo nílé àbúrò rẹ tí òfin ní sùnmọ́ sí láti. ok inú sábẹ́ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam sábò rẹ̀ rà lónìí mọ̀jù kìí ṣe àsọgbọ́nú àbúrò rẹ̀ rò sí one to nínú màwò kò sí one to nínú pípọ̀ rẹ̀ wá yà ọ̀tọ̀ ni o ṣùgbọ́n nínú màwò kò sí one to ìrìnàgbọ́ ẹgbọ́n mi yé sọ àwọn tí wọn ò mọ sọmọ́sálásí. So, tí wọ́n ti àwọn náà là àgbàfà o tí wọ́n sì níṣẹ́ àgbàfà làbò rẹ̀ rọ̀ náà o àní kọ́là lánàá kọ́lì lùmí sàní radiyallahu ta'ala anhu wa anhum ajma'in. láàkín ẹ àní níṣẹ́ kò ní ìdíkẹ́ yẹn àtiṣẹ́ kéwù nìkan ní kọ́ máa ké àwọn tí máa ṣe bẹ́ẹ̀ làwọn tí ìjọba bá ń fún lówó. Sheikh Al-Albani yọ alẹ́ rahmatullah aláàgó bàbá wọ́n sì aago ti ní ẹjọ́ tán fi ṣaago lọ́sẹ̀ ó ní ẹjọ́ tán fi ń lọ láìbírì. àwọn afáà wa nílẹ̀ lárúbáwá ní Saudi wọ́n ń gba owó oṣù ni o ṣéèkùn bá sì ń gba owó oṣù o gbogbo àwọn mọ̀ṣáyẹ̀kù ńláńláńlá wọ́n ń gba owó oṣù wọ́n níṣẹ́ o wọ́n níṣẹ́ o ẹni tó bá ti wà níbi tíjọba ò ti ní fún lówó oṣù kó wá ṣẹ́ṣe wọ́n jẹ́ nìkan wọ́n tàn ọ́ jẹ́ pé àwọn àti ẹ dákun ìjẹ́ tọ́lìbù lé ilmi rẹ̀ yẹn máa bọ́st lójú ọ̀nà yọ bọ́st kọ̀dẹ̀ ní dàbí ẹni tí ń gbìyànjú díẹ̀ díẹ̀ tí sì ń wá mọ̀ kéṣì dandan ní ká sọ pé ká wọnú ayé lọ ká lọ parẹ́ sínú ẹ̀ ká ní nǹkan tá à ń parọ́ ọmọ ni ìṣòro à ń parọ́ ọmọ ni ọlọ́run kankan ní í ṣe jẹ̀mú àṣà ní nǹkan kan súnmọ́ náà tawakkal ala Allah lẹ́yìn náà wàá jọ ara lọ́lọ́run ntí yóò ṣe fún wa tó ti kọ́ mọ́ wa yóò ṣe yóò darí ẹ̀ sọ́dọ̀ wa. ṣùgbọ́n kéèyàn ní rárá àwọn èèyàn láàrin méjì náà wọ́n wà ẹlòmíì bọ́ sínú gbé owó owó owó owó kọ́ra ayé kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìyẹn ò dáa. tọ́yì ẹlòmíì ní abẹ́kọ́ ẹ̀sìn lásán yóò sì máa hara rẹ̀ lé mọ́ yóò máa hara rẹ̀ lé mọ́ rárá á balance láàrin méjèèjì. wàlá tansa wàbí tẹ́kì fíìmù àtàkà Allahu dárò àkírọ̀ wàlá tansa nasibaka mina dunya ìpè kálukú nílé ayé iná kọ́mọ́jọ́ àjù ẹ̀ ọ́ wàyé ọ́ wà mọ̀ rabbana atina fi dunya hasana àfi akhirati hasana méjèèjì ni àwa dáadáa lé ayé àwa tọ̀run méjèèjì náà ni ọ̀ràn ra wọn lọ́wọ́ zahaba ahlu dusuri ìpìlẹ̀ ojú ọ̀rọ̀ tí wọ́n bá wá ṣe dá bí wọ́n bá wá ṣiṣẹ́ tí wọ́n lò ó sọlọ́wọ́n bóbi mi àti iná láṣìírí ẹ̀já wa ṣẹ́ṣe ẹ lákòótó di tán lọ́hùn ká lè bá àbísí pẹ̀lú iṣẹ́ wa ká má bá àbísí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ká má máa rán aṣẹ́ tí èsì ti akáàkiri lọ fi mú fínlẹ̀ nbì kan lọ sálámí lọ sí rẹ̀ dẹ̀rẹ̀ dán kéèyàn níyàwó lé ẹlòmíín náà tó náà níyàwó lé ọmọ wa rán òun káàkiri tó níyàwó tó lọ mọ̀ torí ọlọ ọwọ́ adájá àwọn yẹn wá rìn kiri kí wọn àti lẹ́rìn wọn àlẹ́rìn alẹ́yìn pàkọ́ mọ́ ojú ẹlòmíín ti wá gbó bí àti ẹgbẹ́ tí yẹn bá ń jẹ́ sàràfí tí yẹn bá ń ṣe sàràfí àbí kọ́ máa darúgbó àwọn yẹn wá gbóngbòkúgbò ẹ mọ̀ wá wọ ọmọ mi nà kí ọmọ yẹn mọ̀ tí yẹn bá ṣe irun jùmọ̀ sí ìwà ọmọ pélé ń bọ̀ dání ọmọ tí yẹn máa bọ̀rọ̀ rẹ̀ ṣe jẹ́ ọmọ tí yẹn bá pé torí ẹ̀sìn kọjú ọ̀rọ̀ ríyàn kó má dọ̀bálẹ̀ lọ́nà wa máa sojú báyìí ẹ dákun ẹja sọ ẹja bẹ̀rù ọlọ́run ẹja ṣọ́ra dáadáa ẹja mójútó tó yẹ ká mójútó kìí ṣe ṣòkòtò àti irùngbọ̀n àti ìjọkọ̀ẹ́lẹ́ àlẹ́ wọn fi ń jẹ́ sálàfí o kìí ṣe lẹ́yìn wọn fi ń jẹ́ síkọ̀ o síkọ̀ síkọ̀ subhanaka allahumma wa hamdika ṣọlá ńlá ìlà tó sọ. Àbúrò rẹ̀ rẹ̀.